أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته àtúpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ à ń olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó mọ bá nábì ní àtàwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀lẹ̀ wọn bá kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá àfààní ẹ̀yọ àkùnrin àtàlùkẹ́ àmì òní ìtọ́jẹ́ ẹgbẹ̀kàdínlógún oṣù شوال 1447 نيجي عند محمد صلى الله عليه وسلم ناتي برو مكة لو في مدينة عن بعد يقول تفسير ولا المركز ومركز أمر بنا على الخطاب على الإسلامي أبنين بعيد سورة عن بيض واسي كيلونا من سورة النبي العبر لوني سورة يوانا وسورة بالمكة مكياني يعني gbàgbà pé àwọn sura ń bá ka ọ̀rọ̀ nípa àkéèdà ní kọ́wa nípa òṣòlò dèm àwọn gbogbo ẹ̀sìn ọlọ́dún kójú wa láti màtàlá yẹ̀ lọ ọlọ́wọ́ bẹ̀rẹ̀ sura náà pẹ̀lú àwọn sura àwọn àwòfò ìjà èyí àpótọ́ sí náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤمنون يؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون إن الذين لا يؤمنون بالآخرة زي يحفظون وإنك لتلقى القرآن من لدن حكيم عليم الله أبا سبحانه وتعالى بير سورنا كلام حروف الهجاية بتاصين أنا من تلقى القرآن وعرف وين أتوى أنه معجزات القرآن àti àwọn orúfò ìjà ìyà tẹ́yìn lárúbáwá tẹ́ ní fasáhà tẹ́ẹ̀bí sọ̀rọ̀ iná lásìkò kùránì ìjọ tìlka ayatul kùránì wa kitabin mubin òun náà ni ó wà nù tíra náà alkùránì àti tíra tó pé àlàyé ìyànjú àlàyé òrùjú hudan wa bushra lil mu'minin yóò máa nípa kùrán náà gbọ́ tí wọ́n dẹ̀ mú lò wọ́n náà ní kùrán náà jẹ́ wọ́dà wọ̀ bó ṣòro àti ròdù fún àwọn àwọn ọjọ́ gba kùrán náà gbọ́ alẹ́dínlẹ̀ yóò kì í mọ́ náà sọ láta àwọn tó ń gbèrò wà fẹ́ sọ̀rọ̀ pa ní yọ̀rùn rẹ̀ tó irun òun náà ní ímánì tí bá ti kírun kò sí ímánì lára rẹ̀ ni fi òun ṣeré الذين يقيمون الصلاة ويؤتون الزكاة أنتم فيما يزكاة البطولو هذا ما تفعلوا ولا البركة وهم بالآخرة هم يوقنون أما توما مدادك الكلام به أما بطوطا باشي أما بساري ودي الله جاء سلادة قال بسلادة ربا إن الذين لا يؤمنون بالآخرة سيرا وتوما بالكلام بو لأن لهم آمالهم أسئلة سفوها شيئا ووقعوا بني wọ́n gbá wọn smart ni ó dé ọ̀hún àbà wọn máa wá sàlàgàdì nínú ìṣìnà nínú àìmọ̀kan wọ́n máa lọ wọ́n máa bọ̀ nínú àìmọ̀kan pé kùsùránù lọ́lọ́ wọ́n jà sí láìkàlẹ́bí náà lákùnsó aláàdábẹ́ àwọn náà ni wọ́n jẹ yàbúrúkú yàbúrúkú ni ọjọ́ ọlọ́mọ fi àjọ aláìsàlùkìyàmù wọ́n ń fi àkẹ́rẹ́ tó ń mọ̀ lọ dáàmà yá yá wá sòwò ni àwọn kan jèrè àwọn kan kò fò ọlọ́mọdé àti fún tiwa ọlọ́ni wọ ohun mu fìlà àkérè tí fún mọ́ fẹ̀rọ̀ àwọn náà ni wọ́n kò fò ayé wọn wá wọ́n na kára tó kọ́ alukur'an mi ládùn hakim mi aleem kí dájúdájú wọ muhammad sallallahu alaihi wa sallam kúránì tí wọ́n sọ̀kalẹ̀ fún ayé agbọ́dọ̀ ọlọ́run ọba ọba gbogbo ọgbà tí ẹni gbogbo ìmọ̀ tí ẹni òun náà lọ́mọ pé wọ́n ló tọ́ sí lórí sọ kúránì kalẹ̀ fún un نعم إذ قال موسى لأهله إني آنست نارا فآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تفطلون فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين يا موسى الق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في تسع آيات إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين فلما جاءتهم آياتنا مبصرة قالوا هذا سحر وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين إذ قال موسى لأهله إن بدنا موسى عليه الصلاة والسلام دون يا كلوا من يا تبقوا واكم ثم منما إذ قال موسى لأهله موسى وانصفا ويبي الجنان إني آنست نارا مبينك لوكا إنك مولوكا سآتيكم من آب خبر لذلك لوكا ما أبوا أنت دانانا ما أبيرو جوانا لوري ما أبيرو لوري أو آتيكم بشعاب قبس لعلكم تستلون أبيك انت مبنا عن به كالباب يانا عن به كما تكتبوا مهمة لما جاها بورك أن نودي أن بورك من في النار وأن أمة به سلم موسى هو أبوك أقبط نودي أن بورك آه يو البركة لو يكو وعين من في النار البركة نام من بأسر هذه النونين من أولها تيكور وسبحان الله رب العالمين لمن فنوض بوين لقد قتا يا موسى يا موسى يا موسى أوتون بوي إني أنا الله إني الله وبا الله العزيز بوي بوي برات مني الحكيم بوي برات مني سبحانه وتعالى وعلقي عصاك أفات أملوه يصطله فلما رأى تعتز أمبا كان مزاج كي إقايا يقدا أكو أدي الكميمة لوه wọ́n tó rí pé yóò bẹ̀rọ̀ kà á ná àjẹ́ ah, lóbi àgbà àjẹ̀nú ni pé à ah, ilé ìlẹ́bi nù wọ́n lá mo bíra ní musa ọkọ̀ ìdá lọ́họ̀ ọ̀làmì akẹ́ kò wáyé musa wáyé ya musa ìrẹ́ musa láyà sáka wọ́n musa má bẹ̀rù wọ́n pé khawf ìṣe àgbélò ní àwọn ìbẹ̀rù nílò ni wọ́n mú sábà ìpanu àkéda ìbẹ̀rù láyà sáka àná musa bẹ̀rù bẹ́ẹ̀ irú ẹgbẹ̀rún olùfi tó bẹ̀rù yìí ní káwọ́fù tọ́bí èyí natural ẹ̀rù àlàmẹ́rin ìgbẹ̀rù pín sí àlàmẹ́rin ara ọ̀ Suleiman nílùú ẹ́ ah méjì náà ni náà ṣe àpàtà àti wọ́n fún wa ní orí tó ń wo bìnrin rẹ̀ fún mi ni méjì náà ni nílò ní àfá méjì náà ni ìjìnlẹ̀ àfẹ́sọ fún wa ni ọ̀nà mẹ́ta ọ̀nà mẹ́ta ẹ̀lú correct ọ̀nà mẹ́ta ni bẹ̀rù gúúsí aláàkọ́ náà ni kọ́sù tọ̀bí natural fear ó àti kọ́sù sẹ́rí ìbẹ̀rù kọ̀rọ̀ ní ẹ̀mí ìbẹ̀rù ọlọ́ọ̀nì kàlẹ̀ máa bẹ̀rù نما برولو بعلوم فيها جواه وأمم واو وإيايا فاتقون وإيايا فارهبون ألاك ثاني كن فاسوي من الفاء والصمد ها ها خوف من عذاب الله كما بريالوه بعلوم فيها الزواو يبقى لما ذو قلوه بعلامي بياري ودي علوم فيها جواه لا يسأل السلامه اللهم أجرنا من النار قولوا الله أقوم بيانا أنا متى أن يخوف يخوف الطبيعي يقول لي تعالى متبرو وديوا كي يبرو يا كي يبرو فأقول اللي جانا بيك أبابو ميلو خوف الطبيعي نترا قاعدوا له كاكينا سا ní ìpínlẹ̀ ìlú kí pé èèyàn yọ̀lẹ̀ lè má ní ara ọ̀ ìmá ní ẹni tí ó tọ́ ní mùsùlùmí ara rẹ̀ àmọ́ sílẹ̀ sí ẹlẹ́gbàá torí ìjọ ló ṣe هي هي هي هي جان عدي الله مذافر يا لوبا يا موسى لا تخف وموسى ما بيرو اني لا يخاف لدي المرسلون هو دي شيء بيرو ما يا لوبا الا من ظلم فتوى سبوسي ثم بدل حسن لين دورا في ليلة بعد السوء لا يزال فإني غفور رحيم يا لوبا ọba tí máa foríjì ní lọ́pọ̀lọpọ̀ ni ọba tí máa kẹ́ni lọ́pọ̀lọpọ̀ musa foríjì wa lọ́pọ̀lọpọ̀ musa fúnfàlùmọ̀ nígbà pé ìmọ̀lẹ̀ lànà bí musa wà lọ́wọ́ wọn sọ́wọ́sì mọ̀lẹ̀ wà á dẹ̀kẹ́ yẹ dẹ̀kẹ́ wà á mọ́wọ́ rẹ̀ fi jẹ́ ìbì ọlọ́wọ́n ni wà á mọ́wọ́ rẹ̀ oṣù sí àpò rẹ̀ àti oṣù sẹ́gbẹ́ rẹ̀ sáàkàrọ̀ bẹ̀ idọ́ mọ̀lẹ̀ jàdé bẹ̀ bẹ̀ idọ́ fúnfún báláyé ìmọ̀lẹ̀ lọ́wọ́ lọ ọlọ́wọ́n ni ọwọ́ rẹ̀ ó di mọ̀lẹ̀ ọwọ́ rẹ̀ ó di mọ̀lẹ̀ nìgbẹ́rì sóò ìmọ̀lẹ̀ ni kéka burú ni fi tisi ayati nínú àwọn àmì mẹ́sàn-án ìlà fir'aun tá a fún ètò mùlọ fún fir'aun وقومه أتعوي ياري إنهم كانوا قوما فاسقين تولي فرعون أتعوي ياري لما كان يواتون يقبروا أقوم أبانيوا فلما جاءتهم آياتنا مبصرة ما تمامي ويبيا با فرعون أتعوي ياري مبصرة توحي في آه أميري إليه

wọ́n pọ̀ gbogbo àbòsí tún dára olówó àti gbéraga tó ń pè ní gbéraga tó wá ní kí ni gbéraga òun náà ni ikọ̀ òótọ́ ó di kéèyàn rí òótọ́ kéèyàn kù tó mú àwọn fìràwọn ní gbéraga ń ṣe wọn fanzoro kaifa kana akibatul a ẹ̀yin náà wá wò bóòlù àti àwọn ẹni ibi tí ẹ bá ń ṣe ẹbí rẹ̀ máa burú ni lọ́fọ̀ àwọn Yorùbá ó ní alábòsí àmà lówó ìyẹn tí mátàbòsí ó lè lówó lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ kó tó mátàbòsí ẹ̀kọ́ máa rí ti ó ní alábòsí àmà bímọ ó ní alábìmọ ọmọ ìlà dálẹ̀ ó lè máa kọ́lé ó lè máa ramọ́tò ọmọ ìlà dálẹ̀ àmà àtìbọ̀tà rẹ̀ dà àtìbọ̀tà alábòsí àwọn àtọ́gbà ń dà yìí pé àwọn tí àtìbọ̀tà wọn máa dà wọ́n àkébà tó lilmuttaqin àtìbọ̀tà ẹ̀yìn ni àwọ̀ àsìkò táwọn ẹni ibi àwọn ẹni bí àsìkò tí wọ́n máa burú ni ó lè máa dá wọ́n máa dá kún gbọ́dọ̀ ọjọ́ tọ́ mi àmọ́ gbẹ̀yìn gbẹ̀yìn yóò burú fún ọ ni àwọn tàbíbọ̀ tí wọ́n dá làwọn ẹni rí ọlọ́mọdé àti wà lẹ́ni rí ṣàánú ọlọ́mọ káwá náà gbìyànjú kábẹ́mi ara wa jà ká máa ṣẹ́ rí ká máa sábò sí fún yàn ká máa sábò sí fún ọmọ ìyá wa mùsùlùmí ọlọ́mọdé àti wà lẹ́ni ọlọ́mọ ولقد آتينا داود وسليمان علما نعم، نعم. وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطيب وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين وحشر لسليمان ذنوبه من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على وادي النمل قالت نملة قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين نعم الله سبحانه وتعالى يمارو يفوا نيبا أكبر رأي نيبا أقول نيبا أكبر رأي نيبا بولا أبا سبحانه وتعالى ولقد أتينا داود وسليمان علما عرف داود بابا بابته بسليمان تبي سليمان عرف داود أتمار سليمان علما عفوا نما عفوا نما بابا داود نما أمار لا نما وقال الحمد لله أتي بابا ثم أمم وعدك فلوبا وقال أمي الحمد لله وقال قلوب الذي فضلنا على كثير من عباد المؤمنين تسبي ولا لي ولو فوا تسبي ولا فوا لو يقولوا àwọn ẹbí rẹ̀ àwọn ẹrú rẹ̀ tó jẹ́ mu'mini Ọlọ́run fún èmi àti bàbá mi ni Ọlọ́run fún èmi ọmọ mi lọ́rọ̀ ọ̀rá wọ́wọ́rọ̀sọ Suleiman Dawud alẹ́bí Suleiman olówó ajogun Dawud ojogun nubuwa ojogun ìmà ọmọ ìlà zalik kala ya ayyuhal nasu wọ́n á tó báyìí pé àlẹ́bí mùsùlùmí máa wọ́n pé ẹ̀yìn ènìyàn olómìnira ló ń tẹ́kọ̀ tẹ́yọ̀ ọlọ́run sọlá fún wa bá èdè àwọn ẹyẹ àgbọ̀ àti bàbá mi èdè táwọn ẹyẹ máa ń sọ àmọ́ àgbọ̀ bí ilẹ̀ ẹja òtún máa ń ka zàbúrà báyìí àwọn ẹyẹ máa wá bí ó máa gbé ohun rẹ̀ ó di ọ̀hún tí iná mi kó lè ṣe kò sí tọ́lọ̀n fún wa ọ̀hún tí iná إن هذا لهو الفضل المبين والله دجباجو ilé ìjọba ti fún ayé ọ̀la tó hàn lọ́run fún anímà fún alágbára ó fún wá fún anímà ọ̀wọ́ ṣe lọ́lẹ́ Suleiman jọ lóòdù wọ́n á kọ́ àwọn sójà àti àmẹ́lì Suleiman jọ àwọn sójà àti àwọn kún ọjọ́ bí ẹni jìn nínú àwọn àjẹ̀nú náà sójà àwọn àjẹ̀nú wọ̀rẹ̀ ẹ̀yìn tó náà sójà àwọn ọmọ ènìyàn wọ̀tẹ́yìn ó dáwọn sójà àwọn ẹyẹ yóòzàún wá tó lera wọn ránkì wọn tó wọn ti pọ́ yẹ ara wáàdì nàmì lọ pẹ̀lú wọn á dé àfonífojì àwọn àwúrò ìra ni kọlá lọ ọ̀gá àwọn àwúrò ilé gbogbo dáadáa láti máa wá protection lọ́fà táwọn àfà ní gbogbo akíwájú dáadáa nǹkan márùn ní bàmí tí ó lára àwọn èèyàn rẹ̀ wọ́n ń pè ní àdẹ̀rọ̀yàtò alhams àdẹ̀rọ̀yàtò alhams aláàkọ́ ẹ̀mí wọn láti bóòlù wọn wà save security of life èyí táwọn aṣíwájú wò ní lórí nù wọ́n náà wéjì wáyé fáwọn èèyàn bẹ́ẹ̀ rà báyìí wọ́n mú nípò the first thing ẹ̀kọ́ mú nípò ní life àdẹ̀rọ̀yàtò alhams nǹkan márùn-ún túláàsì márùn fẹ́ kú tó ní aṣíwájú tó àmúlító yóò rò gbájú ọlọ́ọ̀bà láti máa wọ́n na ẹwúrò àwúrèbe ìrafá olóbi kálàtì nàmdátù ọ̀gá àwọn àrúwòrèbe yẹ ó fẹ́ ìbú láìfù àwọn èèyàn rẹ̀ ó di ata ìlà ata aláwádìí nàmlà kálàtì nàmlàtù ayúwàlù ya ayúwàlù nàmlò ẹ̀yìn àwúrèbe ẹ̀yìn ìrafá ìdíkólówó mọ́sá ọ̀kálùkọ́ ọmọ olóyè lọ́wọ́ suleman ń bọ̀ pẹ̀lú àwọn sójà àtẹ̀ ó di ẹgbẹ̀ wọnú olóyè lọ ìdíkólówó mọ́sá kína kún ọ̀kálùkọ́ ọmọ láyé tẹ̀mẹ́nìnàkùn suleman ọdún lóòdù wọ́n ń láyé sọ̀rọ̀ suleman fẹ́ kọjá lọ ni yọ́ máa tẹ̀yìn pani pẹ̀lú àwọn sójà rẹ̀ wọ́n ní mà wọ́n ní ẹkẹ́lẹ́ dúkú mọ̀ pé àwọn tẹ̀ kankan mọ́lẹ̀ lọ torí náà ẹ̀yà wọ́n ń láyé sọ̀rọ̀ wọn ní mà تبسم داعقا من قوله من قولها bí ilẹ̀ Suleiman ọwárẹ̀ músẹ́ lórí gbólóhùn tí àwọn èèyàn sọ yìí gbogbo aṣíwájú tó bá wà sí àwọn tó láìfò àwọn èèyàn rẹ̀ wẹ́ẹ̀sì àwọn èèyàn rẹ̀ sí sàwọ́jà mo ní àjẹrùlẹ̀ àtò ham àti lára kọ láìfò wọn ẹ̀sìn wọn bó wọ́n ti máa rẹ́sì ti dáadáa ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ọpọlọ wọn bó ní ọpọlọ wọn sí ní dànù bó ní wọn wọn máa mú nǹkan tó ṣe àbúrò lábìlú jọlọ́wọ́ onírẹ́ni pé ìmọ̀ pé àmì ọmọ tó ṣe àwọn náà mọ́ nǹkan nìkan sáré pé wọ́n máa mú tó bá ti dáadáa ni wọ́n máa mú ọdún wa ọdún mẹ́ta báwọn lẹ́yìn náà nípa ọlá wọn ọmọlúwàbí wọn bóòlù wọn sì máa wàkúwà tó mọ̀ bí àwọn máa lè kàní ọmọ dáadáa wọn ọmọlúwàbí wọn dúkìá wọn dúkìá wọn bóòlù ọmọ tààtà ọmọ ṣìgbà tí ọba mu ó dí wà lẹ́yìn àkàkà ọmọlúwàbí àwọn kàmárùn àbí aláàkọ́ láìfù wọn ẹlẹ́ẹ̀kejì ẹ̀sìn wọn ẹlẹ́ẹ̀kẹta dúkìá wọn dúkìá wọn owó wọn ẹlẹ́ẹ̀kẹrin ọpọlọ wọn lẹ́yìn àkìní ọmọlúwàbí wọn wọ́n pẹ̀lú àdàrò yẹ́tọ̀ kàmù بيني أقول بقلب نملته يا أيها النمل أي أقول بإدخلوا مساكينكم أول ليل لا يتمنكم الشيطان سليمان وجنوده كشر سليمان أتعوين يا له متى يمله وأن لا يشمهما بسرا ضاحكا من قولها سليمان واراني أدبويري إدتي أقول بإنسان أقول قال ربي أوزيني أولون قمي أولون تمامي أنا أشكر نعمتك التي أنعمت عليه كما دكتور رجال كما دكتور رجال كما دكتور جامعة طبيعي أودي أمت عليه وعلى والدي تودي سبب بامي يتيامي وأن أعمل الصالح لا قد من شيء ريسي اللهم ترضى وطير ودخلني برحمتك وامي لو أنوري لولي شكو شكو لولي أنوري في عبادك صالحين inú àwọn ẹrú rẹ̀ tó jẹ́ni rí ọmọdé àtọwádà lẹ́rú ọlọ́run tó jẹ́ni rí ọlọ́ba ọlá kọ̀ánù kàkádó báyà rí sallallahu alaihi wa karim wa ala alihi wa ashabi ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh